kí ẹni tó bá wo ètò yìí àti ẹni tó bá padà wò ó mo kí wa bá ṣe ń kíra wa ní kí ọlá ìkí ìgẹ̀ ìkí ẹ̀yẹ ìkété ló jùlọ nílẹ̀ káàrọ̀ àjèrè mo ṣe àbúrò àbọ̀yè fún wa ṣe ẹ wo iṣẹ́ tọ́lọ́ ẹ wo iṣẹ́ olódùmarè ẹ wo omi odò ṣe rí sí gbogbo ẹdí ice àbẹ́ẹ̀rí báyìí omi odò gbogbo ẹdí ice láti ìjẹta omi odò di ice ẹ̀ dẹ̀ wo àwọn ẹyẹ tí gbogbo wọn rìn kiri lórí ẹ̀ ẹ́ ṣe rí bómi odò ṣe di ice ẹ wo omi odò tó di ice ẹ so nǹkan tí mo máa ń sọ ni pé ṣe mọ̀ pé mo sọ pé wọ́n ní ká máa wẹ̀yìn wò àwa ọmọ káàárọ̀ àjíire àkín wẹ̀yìn wò iwájú là ń wò ẹni tó wá dẹ̀ ti ń wo iwájú nìkan tí ò wo ẹ̀yìn ó ṣe ó ṣe ó rọrùn fún láti ṣubú ó rọrùn fún láti tọ̀ ká wá mú kíní ìpadà sí reality bí nǹkan tí mo máa ń sọ. So tó bá ní ayé ìgbà tí ò tí ì sí tẹkinọ́lọ́jì rárá rárá tí ò sí tẹkinọ́lọ́jì báwo lẹ rò pé àwọn tí wọ́n ń gbé ní irú ìlú irúgbé ayé wo lẹ rò pé wọ́n ń gbé ṣé mọ̀ pé nígbà yẹn ọ̀dọ̀ tiwa ní paradise there is no technology o kò sí technology kò sí ìkọ̀kọ̀ etí odò ni mo wà yìí o ṣe rí gbogbo etí odò bó ṣe gan ṣe rí ṣe rí block ṣe rí nínú odò ní gbogbo bíi ṣe rí omi odò ó di yìnyín ṣe rí báyìí so kẹ wá wò ó pé irú ibi tọ́lọ́run dá wa sí ni mò ń sọ o tí wọ́n bá brain wash yín pé ibì kan ṣàn fún wàrà àti fún oyin ẹ̀yin gan ẹ tiẹ̀ wò pé ibi tọ́ ló ṣàn fún wàrà àti fún oyin yìí ibo gangan wà nílẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ọ̀dọ́ ti wà nílẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin náà àwọn tó ń sọ pé ó ń ṣàn fún wàrà àti fún oyin kò sí oyin kankan bí ní ayé ìgbà tí wọ́n kọ bible two thousand years ago no light kò sí ọ̀nà kò sí ọ̀nà kò sí nǹkankan báwo lọ́dọ̀ wọ́n ṣe wá ń ṣàn fún wàrà àti fún oyin báwo ló ṣe ṣàn fún wàrà àti fún oyin tó dẹ̀ yẹ pé ibi tọ́lọ́run dá àwọn táwọn bàbá ti wà tí ọlọ́run dá wọn sí tí wọ́n jogún tí wọ́n jogún fún ìran wọn ó jẹ́ ibi tí ṣe rí abẹ́ rí yìnyín torí èèyàn gbọ́dọ̀ súnmọ́ kínní jù wọ́n ní dangerous ni gbogbo bí tẹ́ ẹ rí kínní bá orí omi ni gbogbo bí omi ni gbogbo ẹ̀ ṣe rí àwọn yìnyín ló ṣe rí tómi ti di yìnyín bẹ́ẹ̀ ṣe rí tómi di yìnyín ṣe mọ̀ gbogbo báyìí omi ni gbogbo bí omi ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí tọkọ danger so ẹ̀yin gbọ́dọ̀ súnmọ́ bẹ̀rẹ̀ jù kẹ́hìn má lọ kọjá àyè ẹ̀ hmm? ṣẹ̀rí tọkọ ṣẹ̀rí tọkọ danger ṣẹ̀rí báyìí danger deep water ṣẹ̀rí bẹ́yẹn so ẹ̀yin gbọ́dọ̀ kọ́tẹ́yọ̀ ń ṣe èèyàn gbọ́dọ̀ fọgbọ́n ṣe so iṣẹ́ rí gbogbo omi yẹn bó ṣe di yìí tó freeze ẹ́ tó freeze so iṣẹ́ rí kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ibi tọ́lọ́run dá wa sí tí ọlọ́run dá wa sí tó jẹ̀jẹ̀ pé ibi tó dáa lọ́lọ́run dá wa sí àwọn kan wá wá wọ́n wá kó wa lọ́pọlọ orí wọ́n wá ń sọ fún wa pé àwọn kan wá wá kó wa ní ọpọlọ orí bàtọ́ wá kó wa lọ́pọlọ ọpọlọ orí tán omi ni gbogbo bí o orí omi ni bí báyìí o gbogbo ẹ̀ gan ṣe é rí gbogbo ẹ̀ gan so wọ́n wá kó ṣe é rí báyìí èèyàn gbọ́dọ̀ súnmọ́ deep water you see ṣe é rí báyìí deep water so èèyàn gbọ́dọ̀ súnmọ́ etí yẹn èèyàn dẹ̀ lè yọ̀ ṣubú torí pé àìsí yẹn ó máa yọ̀yàn ṣubú sẹ́yìn láti wà careful mo kàn ń lọ ni mo kàn ní kí n ṣe program yẹn so wọ́n wá kó wa lọ́pọ̀ lórí wọ́n wá sọ fún wa pé àwọn ni wọ́n yàn ẹ jọ báwo ni ọlọ́run ṣe máa yan àwọn èèyàn tó ń gbẹ́rú bíi so gbogbo àwọn atẹ́wọ́n kọ́ àwọn bàbá tí wọ́n wá gbalẹ̀ gidi fún wa tọ́wá sí tọ́wọ́ pé wọ́n níran torí wá dá wọn síbi tó dáa wọ́n wá sọ fún wa pé ká máa ṣépè fáwọn bàbá wa káyé wa má dà àwa la tún wá jẹ́ kí ìlú wọn ṣe ń gbé o ṣàwọ̀pẹ́ tí ò bá sẹ̀rò nílùú yìí kò sẹ́ni tó máa lè gbé bẹ̀ ṣàwọ̀pẹ́ bẹ́ẹ̀ èrò bá ṣe pọ̀ sí òun ni bí èrò bá ṣe pọ̀ sí nílùú ṣàwọ̀pẹ́ òun ni ooru ṣe máa ń mú ẹni tó máa sọ pé o tù Ifẹ̀ torí pé Ifẹ̀ tutù látijọ́ ṣàwọ̀pẹ́ bẹ́ẹ̀ èrò bá ṣe pọ̀ sí òun ni ooru ṣe máa mú ẹ rí pé ọyẹ́ tó máa mú lọ́dọ̀ wa bó ṣe máa mú lóko kọ́ ló ṣe máa mú lẹ́kọ̀ọ́ àkọ́ ló ṣe múlẹ̀ mi gan o so nǹkan tí mo gbìyànjú láti sọ ni pé ẹ wá wo ṣẹ́ tọ́lọ́hún ṣe ẹ wò tí àwọn kan ó máa ṣe ọyẹ́ á ṣe òtútù gbogbo bíbá yẹn omi ni gbogbo omi ṣe rí gbogbo bíbá yẹn sìn gbogbo omi yẹn gan ṣe rí gbogbo omi yẹn bó ṣe gan gbogbo omi ṣe rí tí gbogbo ẹ gan orí omi ni mo wà yìí ṣe rí tí gbogbo ẹ gan ṣe rí orí omi orí omi ni mo wà yìí ṣe rí tí gbogbo ẹ gan orí omi bíríìjì omi mo wà tí gbogbo ẹ̀ gan ẹ́ so ti àwọn èèyàn tí ọlọ́run wa àgbàtẹ́ pé wọ́n honour nature ọlọ́run wa honour wọn. bíṣọ́bù olúwaṣẹ́gun òjò kò sí kankan tó rán pẹ̀lẹ́yàn dúdú àwọn tó gbẹ́rì níjọba fún yín àwọn ló kó bá yín yes we are ọmọlúwàbí we are good people they came to pollute you nǹkan tí ò yé gbogbo yín nìyẹn nǹkan tá a dẹ̀ ń try láti sọ nìyẹn àwọn ló change culture yín pẹ̀lú ẹ̀sìn tó ń gbé wá fún yín àwọn ló change àṣà àti ṣe yín they change everything about your forefathers wọ́n change àṣà yín wọ́n pollute yín so èèyàn burú èèyàn dúdú ò burúkú kò wicked àwọn náà náà wá fún yín ní fake narration pé ẹ̀ dá tọ́wọ́ sọ pé àwọn làwọn dá black is wicked ó di ìlú mélòó làwọn black lọ jẹrun tí wọ́n kàn kà àwọn tẹ́ ń celebrate wọ́n lọ pa aborigine they killed the wọ́n lọ pa àwọn tó nílùú àwọn Kènánì tó ní civilization wọn Abraham ó sùn lójú oorun wọ́n sọ fún pé ibẹ̀ ibẹ̀ ní God ẹ fẹ́ fún wọn àwọn ọmọ ẹ̀ dẹ̀ padà lọ wọ́n lọ pa gbogbo ará ìlú yẹn kò yàtọ̀ sí káwọn kan wá pa gbogbo wa ń sìn wọ́n lọ Canada wọ́n pa wọ́n wọ́n lọ sí gbogbo ìlú wọ́n lọ ń pa gbogbo èèyàn káàkiri ẹ̀dẹ̀ ní black wicked báwo lẹ ṣe wicked ṣé wọ́n fọ orúkọ bàbá yín pààyàn kankan rí àti ọ̀dọ́ ti ń pààyàn ìjọ òun náà rẹ́tọ́ ti rí bí wọ́n ti ń pààyàn tó sọ pé ògún ògún o ṣèbí tó máa ṣe nǹkan tí ò dáa ṣèbí ògún náà máa ránṣẹ́ ni tó ṣe bí tó ògún máa discipline ẹ̀ kí ló dé tá a kì í ronú gan kí ló dé tí àwa ò kì í ronú téèyàn bá ṣèkà tó bá ṣe nǹkan tí ò dáa wàá gbé ògún jáde fún ẹ ògún á dẹ̀ ṣe ẹni tó ṣèkà lọ́ṣẹ́ ẹ wá sọ pé black wicked ṣé jésù ń ṣe àwọn ṣẹbí orúkọ jésù náà fi jí gbogbo nǹkan nàìjíríà lénìí orúkọ jésù jésù yẹn òun náà lọ fi pa àwọn aborigin ka ẹ̀ amẹ́ríkà ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́ because wọ́n ti indoctrinate yín sínú kọ́ọ̀tì wọn kò dẹ̀ jẹ́ kó rí wá pé mọ́ òun náà fi pa àwọn aborigin eh, aborigin australia orúkọ jésù ni orúkọ jésù ìlú tó ń forúkọ jésù jẹrun ní europe yìí tí ò ti exist mọ́ ó tó forty three ẹ lọ ka history jọ ẹ dẹ̀ wálẹ̀ wicked àwọn olówó wicked because jésù tí ẹ ń kì tẹ́ tí yorùbá christian ṣe ó yàtọ̀ sí jésù bible yeah black is wicked ó oh, wicked black is wicked nítorí pé wọ́n ti tàn wá jẹ àwa gan àti ẹ̀rọnú àlọ́pọ̀lọ́ wa káwa imagine èmi ò ní pẹ́ parí show mi o because èmi ò mọ ojú òmò ni mo wà ká imagine bí irú ayé táwọn èèyàn tó ń dá sírú bí yìí ń gbé wọ́n wá lo brain wa àwa tó yẹ ká máa ká máa ká máa ká máa pe nature àwọn Baba ńlá ti wá wọn lábí ọmọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má sàtìwéré a ò pé bàbá ti wá àwa ń pa àwọn Baba. oníbàbá àwọn Baba tí ò ní covenant kankan pẹ̀lú wa Jésù ò fún promise wa anything go and read your Bible read the book of Revelation kó wá sọ fún mi bí tí Jésù ti promise èèyàn dúdú ní kankan ajá ni Jésù pé gbogbo yín ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ sọ pé Jésù jẹ́ olùgbàlà yín báyìí lòyìnbó ṣe máa kú fún ẹ̀ṣẹ̀ yìí torí pé wọ́n ti tàn yín jẹ ajá ni Jésù pè wá náà yes ajá ló pè wá ìgbà tí mo ka bible pẹ̀lú ọpọlọ pípé ìgbà yẹn ni mo rí pé nonsense ni wọ́n kọ́ mi ní church mo ti forí pípé ka bible so mi ò dẹ̀ ń twist scripture ka imagine báwọn èèyàn ṣe bọ́ ṣe ń gbé ní irú bíi mo ti kúrò létí omi kẹwọ gbogbo omi tó gan ní irú ìgbà yẹn báwo náà ṣe fẹ́ mọ mi ìgbà yẹn thirty one wọ́n lẹ́ni tó bá dàgbà jù ló máa ń fifty one tó bá kú tó tó mi bá gan fún ọ̀sẹ̀ kan wọn ò lóró mi wọn ò nílé tó dá wọn ò ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nígbà náà àwa tó yẹ pé ibi tọ́lọ́run dá wa sí àwa bá tiẹ̀ wòsùn síta gbangba kò sí kankan tó máa ṣe wá lẹ́ẹ̀ni àwa la wa ń sá wá sí ìlú ìlú tí kò ṣe ń gbé tó jẹ́ hẹ́ẹ̀lì ńgbà yẹn ó wá di paradíṣe tí gbogbo wa ń sá wá lẹ́ẹ̀ni yẹn àwa tí ọlọ́run wá dá wa ọ̀dọ̀ tiwa wá di hell hell tí àwọn èèyàn ò lè gbé mọ́ ẹ wo ọwọ́ mi gan ọwọ́ mi gan torí ọwọ́ mi lẹ ń wòye o ti ń freeze so mi ò lè continue so ẹ jẹ́ kó rí wa pé ọ̀pọ̀lọpọ̀ wa ní ọpọlọ wa ti dọ́ba iyè iyè sì ti ra ọlọ́run á níyì. ẹ because wọ́n sọ fún yín pé black ò dáa black ò dáa black ló gbogbo most of gbogbo ẹ rírì nǹkan tó dáa lára àwọn bàbá títí yín àwọn black tó jẹ́ pé òótọ́ náà fi ń ṣe nǹkan wọ́n lẹ́ni tó bá ṣe òótọ́ ni mo lẹ́ ń gbè if you do burúkú àwọn bàbá yín á gbé ata síta kò sẹ́ni tó máa jí ṣebí wà ẹ̀sìn dé ni gbogbo tí religion dé la dolè la daṣẹ́wó la di gbogbo ẹ̀ wá ní black is wicked you don't even know your history wọ́n parọ́ fún yín pé àwọn bàbá tí yín ló fèèyàn ṣètùtù but ẹ̀ jẹ́fta fọmọ ẹ̀ rúbọ nínú bible ìyẹn ò ìyẹn ẹ̀ nìyẹn ò ṣe kankan peter fi ara ẹ̀ rúbọ fún jésù jésù ó fara ìrúbọ fún wa wọ́n tún ní káwa náà fún ní jesus wọ́n ní jesus offer his life ó offer life ẹ̀ fún wa káwa náà ká tún fún ní life tiwa ká dẹ̀ sí ti kú tìyè ẹni tí ò bá ti lè kú fún kò lè bá jọba ṣé kò ṣe nǹkan tó wà ní báíbù nìyẹn ẹ má máa twist scripture o ẹ má máa sọ fún mi pé kò yé mi o torí mo ti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn jù o ẹni tí ò ti lè kú fún jésù kò lè jésù kú fún wa ẹ máa bèrè pé kò rí bẹ́ẹ̀ o jésù ti pa ó ti pa kinní rẹ jésù ti pa wọn ò fẹ́ kó tọ́sọ wọn dòmìnira náà ni wọ́n á ní ẹ eh, jésù bàbá yín ká ẹ eh, mo rí yín jáde bàbá mi ẹ jọ̀wọ́ mi gan mo máa tó parí ṣó yìí wọ́n ní jésù ti pa ó ti pa ètùtù rẹ̀ gbogbo àwọn peter paul tó ń kú fún jésù kì í ṣe lẹ́yìn ikú jésù kọ́ ni gbogbo wọn fẹ́ jẹ wọn lélẹ̀ fún jésù tí jésù sọ pé ẹni tí ò bá ti fẹ́ jẹ ẹ̀ lélẹ̀ fún un pé kò ní wọ ìjọba ọ̀run tó yẹ kó wọ́n ní ní yúróòpù yìí tẹ́lẹ̀ àwọn èèyàn dìdí máa lọ ní kan pa wọ́n torí wọ́n fẹ́ kú fún jésù gbogbo àwọn jọ white life wọ́n bọ̀nù wọn àláì fún jésù nínà ẹ̀yin áfíríkà yìí kan máa sọ̀tàn tẹ́ ẹ̀ mọ̀ rí wọ́n gbé religion wá fún yín ṣó two hundred years gan àwọn àwọn àwọn àwọn Malians Malians Fúlàní àtàwọn àtàwọn àwọn Gẹ̀ẹ́sì wọ́n wá sílùú àwọn wá da orí wa rú àtàwọn Pọ́tugí gbogbo wọn wọ́n wá wá àwọn wá bayé wa jẹ́ àwa dèrò ẹ̀yìn àwọn wá wọ́n ní kẹ́ni ṣáájú má dèrò ẹ̀yìn àwa wá dèrò ẹ̀yìn a dẹ̀ ṣe ń celebrate rubbish black wo ló wicked àwọn black ló dáa jù òrìṣà ńlá alábàáláṣẹ funfun lẹ́nìí ẹ lóhùn ní ìdọ̀tí ẹ wá sọ wọ́n ní di mímọ́ ẹ̀yin lẹ change identity wọn náà wọ́n fi orúkọ jésù wọ́n fi lùtù treasure yín ẹ̀dẹ̀ sọ pé jésù yẹn náà ní kinní yín ẹ wo ẹ jọ bàbá ẹ jẹ́ kí ọwọ́ mi gan o mo ti kúrò létí odò mo kàn ṣe fún kẹrí pé bódò ṣe gan kẹ wá béèrè question pé báwo làwọn tó ń gbé bíi láyé àtijọ́ báwo náà ṣe ń live how did they live báwo ni wọ́n ṣe live àwọn tó ń gbé níbí láyé àtijọ́ báwo ni wọ́n ṣe live irú life wo hardship wo ni wọ́n live tó dẹ̀ jẹ́ pé nígbà tó ń kó àwọn èèyàn dúdú lẹ́rú wá síbí ìgbà yẹn ni ayé wọn tó dáa àwọn tó ń wá sílùú yín tó ń wá kó yín lẹ́rú ṣé ẹ rò pé wọn mọ̀ ní tó ṣe wá kó yín lẹ́rú ni tó bá rí pọ́n rọ̀nà ìgbàlà fún yín tó bá rí pé lóòótọ́ ni ọ̀nà ìgbàlà yẹn wọ́n nígbàgbọ́ nú ẹ̀ ṣé àwọn gan àwọn ò ṣe rin ọ̀nà ìgbàlà náà wọn ò ṣe rin ọ̀nà ìgbàlà wọ́n sọ fún yín kẹ́ bá ya èrè wọ́n ní kẹ́ lọ máa wó èrè bàbá yín wọ́n gbé èrè Mary àti Jésù wá fún yín wọ́n gbé kírọ́ọ̀sì fún yín èrè kọ́ ni kírọ́ọ̀sì tẹ́yàn bá so tútù ọpọ̀n ifá sọ́run sí wàá ló ń lọ sọ́run àpáàdì ṣùgbọ́n tẹ́ bá gbé rósìrì sọ́run ẹ wà ẹ wà celebrated tẹ bá gbé tẹ̀sí bíù dání wọ́n á sọ pé wọ́n á celebrate yín. ẹ ṣe jàre ọlá níyàn sùkàn mi wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ nínà káwa náà dẹ̀ máa fi kóra wa lómi ọbẹ̀ jẹ lọ ẹni tó bá ti sọ̀tàn wá ní ah, antichrist ni antichrist nǹkan tó bá wù yín kẹ́ pè wá o anti ni wá yes anti anti ẹ̀ ni wá anti fake messiah tó yìnbó gbé wá fún wa anti ẹ̀ ni wá anti ẹ̀ ni wá àǹtí ṣiṣẹ́ bọ́gà àǹtí ẹ̀ ní wá nǹkan tó wà wù yín kẹ́ pè wá àkíyà ah, yes kẹ́hàn kan wá fi kan wá fi ẹnìkan kó fi kó mi kó fi kó mi lẹ́rú ẹ́ kan kó wa lẹ́rú ẹrú ọpọlọ kẹ́mi kẹ́yìn sáwọn baba ńlá tèmi kí wọ́n máa sin baba oníbàbá tọ́ ló wá ọ̀fà mi láyé olódùmarè pa ó fi tọ́ báwo ni di ọlọ́run tó dáyé àtọ̀run tó bá fẹ́ ṣe ń jì lọ àwọn láti fìyàn ṣètùtù ẹ̀yin kọ́ ẹ̀ tẹ́ béèrè náà ọ̀sẹ̀ pé ọlọ́run yẹn oṣù ọlọ́run gidi nìyẹn náà ọlọ́run tó fẹ́ ṣe ń jì òfin tọ́dẹ̀ jẹ́ pé ó ní láti fi èèyàn ṣe tutù ah, ó láti pa odindi èèyàn ọlọ́run tó dá yàtọ̀ ọ̀run ẹ̀dẹ̀ wá sọ pé ọlọ́run mímọ́ nìyẹn ó dẹ̀ láti pa èèyàn kó tó lè ṣéǹjì òfin tó fẹ́ ṣe irú ọlọ́run wo nìyẹn irú ọlọ́run wo nìyẹn kò sí nínú fá pé olódùmarè pààyàn kankan torí fá kórìíra ìtàjẹ̀ sílẹ̀ èdè wọn lè wá parọ́ fún wa pé olódùmarè òun ló fi jésù ṣètùtù olódùmarè ò fi jésù ṣètùtù irọ́ ni irú ọlọ́run ah, ọlọ́run tó dá yé àtọ̀run ó ṣòfin ó wá rí pé òfin tóun ṣe yìí o kò wá òkè ó wá fẹ́ change òfin yẹn pé òkè o nísìí o káwọn èèyàn máa ṣe ó ṣe testament mọ́ torí pé ọlọ́run yẹn ni kó máa sọ̀yàn lókùúta pa kó máa ṣe gbogbo ẹ̀ ó wá ní òkè o torí pé òun fẹ́ change òfin yẹn ń sìn òun fẹ́ change òfin yẹn torí bẹ́ẹ̀ òun máa òun mú apààyàn ó dẹ̀ mú yàn ó wá pa á irú ọlọ́run wo nìyẹn ọlọ́run yẹn ò tó kò tó gbagba sùn lọ́yẹ́ ni ṣé kò lágbára tó láti lè sọ pé ẹni tó dáyé àtọ̀run ló ní authority lórí gbogbo nǹkan so kí ni reason tó ṣe wọ́n wá pa èèyàn kó tó lè change law ẹni tó dá ní gbogbo nǹkan tó tó tó pàṣẹ pé kóòrùn yọ tó ní kí ọjọ́ yọ tó ní kí gbogbo ẹ̀ ṣe tí gbogbo ẹ̀ ṣe ó wá fẹ́ ó wá ṣe òfin ó wá wò kófin tóun ṣe yìí kò dáa ọgbọ́lọ́hun yẹn gan òrò olútẹ́lẹ̀ ní kó torí kó máa sọ àwọn èèyàn lókùn pàápàá ó tún ọlọ́hun yẹn ló dá wa ó tún láwọn tó ti dá fọ̀run àpáàdì ẹ lọ ka báìbù dáadáa náà àwọn kan wà tó ti dá fún ìparun pé tó bá wáyé wọ́n máa ṣègbé ni kì í ṣe olódùmarè kì í ṣe olódùmarè mi ò ní i don't have any mi ò ní láti debate pẹ̀lú anybody mo ti mọ olódùmarè torí pé mo ti study olódùmarè nínú ifá ifá ló fọ olódùmarè hàn wá kò ń ṣe báìbù not bible not quran so nínú olódùnfá olódùmarè ò lè hùwà bẹ́ẹ̀ yẹn láyéláyé àwọn tó lè hurú wà yẹn nínú fá ni wọ́n ń pè lájogun ajogun ajogun ló lè ṣerú wà yẹn àwọn ló lè sọ pé wọ́n fẹ́ pààyàn kán fẹ́ yàn torí wọ́n fẹ́ change òfin wọ́n ní láti pààyàn yes kò ń ṣe kò ń ṣe kò ń ṣe kò ń ṣe olódùmarè it's a it's a it's a an identity fraud it's a black uh, uh, kí ni wọ́n ń pè é. Uh, Only ní kankan tóyìnbó máa ń pè identity ha olórúkọ mo dẹ̀ ti lò lẹ́ni o mo ti lò lórí kọ́mẹ̀ntì kan lẹ́ni tán máa ń pè é pé wọn ó ní àkóbọ ẹ fi bà orúkọ yẹn jẹ́ ni. yeah to the new name and those new names they are all orúkọ ọba làwọn òyìnbó ni o so the gods of the òyìnbó ni o kì í ṣe orúkọ Olódùmarè kankan o el saturn baba ńlá àwọn greek ni o el saturn baba ńlá àwọn greek ni o gbogbo ya kankan ya kini ya kini yẹn orúkọ kò yàtọ̀ sí káwọn náà máa jógun yẹmí ògùn kini o ẹ wá ń bá àwọn òyìnbó jórúkọ ẹ wá sọ pé ẹ wá nìyẹn lórúkọ kini kan wá ní àǹtí deborah tó ń ṣe ẹgbẹ́ èmi rè ta ló wá fi tìyẹ kọ nínú bíbélì bíbélì ò ń sọ̀rọ̀ olódùmarè yes òótọ́ wà ń bẹ̀ mí ní kò sóòótọ́ bẹ̀ bọ̀ kì í ṣe olódùmarè ló sọ̀rọ̀ ń bẹ̀ ó dùn fáni olódùmarè ti sọ̀rọ̀ that's why tó fi ń scab wa àwọn alọ́lọ́run sọ nǹkan kan they all lie in Nigeria they will be telling different lies ọlọ́run sọ gba ọlọ́run ṣàwò àwọn nǹkan tó ń sọ correct they lie lie lie lie lie ẹ eh, ọlọ́run sọ fáwọn pé nǹkan máa dọ̀pọ̀ bó ṣe dọ̀pọ̀ ní Samaria ìgbà yẹn gbogbo economy wa ń collapse they keep telling us deceiving us ní orúkọ ọlọ́run eh, ọlọ́run irọ́ tó ń pa káàkiri they are not even connected to to Olódùmarè they are connected to that, that God onírọ́ tó wà bible tó sọ pé I will put lying spirit upon prophet to lead King Ahab astray ó dẹ̀ put lying spirit àbí kò sí inú bible go and google it and say God put lying spirit in the mouth of prophet you will see it in the book of Kings go and ó wà ń bẹ̀ ó dẹ̀ tàn wọ́n wọ́n ní gbogbo wọn wọ́n ń jíṣẹ́ èké go and check it say I will send lying I will send the spirit of delusion to so that people will be damned òun á fi rán ẹ̀mí iyè ríra sí àwọn èèyàn is it not that god that god yẹn òun ló ń tàn wọ́n jẹ nàìjíríà tó tó ń parọ́ tó máa parí ìran oríṣi fún wa ìran tí ò tí ò correct and they lie to us and they fool us and put us in bondage of of of of, of, of vision today wọ́n ní where where there is no vision kò ń ṣe vision ìran òṣì tó ń rí káàkiri nàìjíríà ń sọ they are talking of vision ni pé tẹ́lẹ̀ wá ní future plan àwọn òyìnbó later eh, àwọn ìran òyìnbó wọn ní future plan fáwọn ọmọ wọn wọ́n dẹ̀ sọ pé kọ́ lọ kọ́ńkà ẹ̀yẹ èèyàn dúdú tó wá fẹ́ káyé wọn dá wọ́n dẹ̀ actualize vision yẹn lẹ́ẹ̀ni ayé wọn ti dá ìlú wọn là ń wò yìí o tó ń kọ́lé tó ń ṣe gbogbo ẹ̀ nínú yìnyín inú inú àìsí yẹn inú gbogbo inú ilé yẹn ṣe ló wọ́ọ̀mù inú àìsí yẹn gbogbo inú ilé yẹn ló wọ́ọ̀mù yes vision tiwọn ni pé kọ́ lọ kọ́ńkà yín yes wọ́n dẹ̀ tẹ̀lé ẹ̀yin ò ní vision vision táwọn bàbá ti yín fún yín ni pé kẹ́ dúró lórí nǹkan táwọn kọ yín kẹ́ má kẹ́ má yà kẹ́lẹ̀ kẹ́yìn náà lè rú láyé ẹ̀yin dẹ̀ kọ̀ ẹ reject vision àwọn bàbá ti yín kẹ́ lọ gbalẹ̀ onílẹ̀ bọ̀ wọ́n ní ẹ dúró lórí ìpìlẹ̀ ta fi yín sí so that ayé òní lè kàn ká yín gbogbo nǹkan táwọn bàbá ti ṣe sílẹ̀ ẹ lọ dáná sun ẹ bẹ̀rẹ̀ sí níjó torí pé ẹ fẹ́ gbé ògo àwọn ayé wọn dẹ̀ ń da nínú háìsì ń sin gbogbo ilé yìí tẹ́ bá wọ bẹ̀ ṣe ló ń gbóná gbogbo ilé wọ̀nyẹn tẹ́ bá wọ̀ ṣe ni gbogbo ẹ̀ heat gbogbo ẹ̀ heat ni wọ́n ti make ayé ayé ti dẹrùn fún wọn pẹ̀lú bó tutù yẹn ṣe mú àwa gan sọ pé níbi tó a wà tọ́lọ́run dá wa sí tó yẹ pé a máa tún bẹ́ síta ni tó orú bá mú wa a sọ pé àfẹ́ yẹn mú afẹ́ wá sínú òtútù yẹn àkẹ́ torí pé àwa ò ní vision where there is no vision my people perish that's why we perish yes àwọn orúmọlẹ̀ ti ṣe wọ́n ti lé wọ́n ti fi foundation fún wa akọ̀ àtẹ̀lé foundation yẹn máa kàn gbé foundation kan wá gbogbo ara wa sọ̀rọ̀ àdí prophet fake fake prophet ẹ wo ẹ jẹ́ kí hand show mi jàre ọwọ́ mi ti gan my hand is freezing my hand is freezing my hand is bloody freezing it's freezing so i have to put the show to an end mi ò mọ contact mi sórí o but people that know my contact are here so i don't know my contact mi ò mọ sórí so kò ṣàǹfààní fún wa o kò ṣàǹfààní kankan.